ìfẹ́ bí question lé lórí. náà ṣé under medical ground la máa fi sí ni àwọn tó ṣe wípé as ní couple méjèèjì tó ṣe wípé wọ́n ti sọ fún wọn medically pé ní sáàkù yẹn o ó jẹ́ pé ọmọ dss báyìí tó bá ń ṣe withdrawal method ṣó bá lọ under medical ground. barakalasi èmi gan kó sínú eléyìí ìgbà tí ó di ẹ̀kẹfà one six one six agbélọ́sọ hospital test tá a ṣe àti test méje márùn ní aa méjì ní ọ̀kan ní as ọ̀kan ní ss. ẹni tó jẹ́ mùsùlùmí tí akọ́kọ́ fọ̀rọ̀ lọ ó ní kí ìyàwó mi ọ wá sẹ́yìn kémi ọ excuse àwọn mistake tí yẹn lè ṣe láyé yìí jù ni wípé kó pèyàwó sẹ́yìn kan sọ pé àwọn sọ̀rọ̀ ọkọ rẹ̀ fún tọ́ ọ bá tiẹ̀ sọ tọkọ tìyàwó fọ́kọ ohun tiẹ̀ ó tiẹ̀ lérí di gbé sí ṣùgbọ́n <laughs> níjọ́ kan ní ọjọ́ kan ìyàwó ẹ̀ tá a lọ ń pọ́n nígbà báyìí báyìí lọ́sọ̀ báyìí lọ́sọ̀ báyìí lọ́sọ̀ báyìí lọ́sọ̀ lórí ẹ̀ àwọn gbogbo ẹ̀ ti tún síta ni ọkùnrin ó di ẹ̀rí gbígbé sí fúngbà tó pẹ́ ó lè fi ṣe wàwù but kò ní sọ ọkùnrin lè ṣe yìn ọba ní excess lọmọ yìí o má lóyún mi má o. ó ní má lóyún mi má o gbogbo excess system tẹ́ ẹ bá lò sí o ọkà gbogbo system jọ. ìgbà tó ka gbogbo system jọ fún ìyàwó ìbáyìí ẹni tó ṣẹlẹ̀ sí ọmọ ìyá wa tó lọ sí ọ̀dọ̀ dókítà tó ṣe kíní gbogbo ẹ̀ ní wáìfù mi mà wáìfù mi ní hmm? bàtà tó jáde mo ní ewúlẹ̀ wa ń sọ ó lóun rò pé mùsùlùmí ni mo ní ah mùsùlùmí ni ó ń borí o ó ṣe báyìí ó ń kírun ó ń ṣe gbogbo ẹ̀ mọ́tì gan-an lè já lọ jàre. ó ní wọ́n ní ọmọ ẹ̀ ẹsẹ̀ sí i báyìí báyìí báyìí báyìí báyìí kó wọn má fi wọn ní ìmọ̀ mo ní kí ló dé ó ní wọ́n ní wọ́n sàsọ wọ́n ní wèé tọ́jọ́ wèé nǹkan kọ pẹ́ rẹ̀ ni ọ̀kan nínú àwọn ọmọ àyà wa tó yẹ pé ss lọ́mọ rẹ̀ ló bá pè é pé ah òun mà tún gbọ́ kan sí kan a ní kí ló gbọ́ ó lọ́ọ̀rẹ́ òun medical doctor ni Ìlọrin ló wà bàbá rẹ̀ àgbẹ̀ ló ń ṣe ó ti wá ń àwọn ògbọ́kó fọ́ síkìrì but nígbà tí bàbá rẹ̀ wọ́n wọ bí seventy seventy five wọ́n wá ní kí n run test fún un torí pé bàbá ń fọ́ sick léraléra ọmọ wa wòye pé gẹ́gẹ́ bí doctor tó ń ti jẹ́ consultant kóhun ó tẹ̀ fi yẹn wá láadáa lọ́dọ̀ ọlọ́run ọba kóhun ó ràn gbogbo test fún bàbá òun ss bàbá rẹ̀ over seventy wáìfù mi dìyẹn mọ́ ni ṣe bọ́kan ló jẹ́ sẹ́fúntì wọ́n lẹ̀ ní wọ́n èpẹ́ ṣáwọn ni wọ́n dìtàmì ẹ̀ ní àbọ́lọ́ ọ̀bá àṣẹ ní sọ́sẹ̀ ìtàbílẹ̀ ss mo rò pé aa lẹ́yìn ìgbà yẹn mo ní ss méjì wàláhì làzim ó sì wọ́n dọ́rọ́ bí káàbà ní kábàámọ̀ rí wípé ọlọ́run fún mi ni fi wọ́n fún mi but nǹkan kan tèmi kan wò ní gbogbo ń téèyàn fún wọn jẹ gbogbo ń jẹ tọ́ọ̀bà lò jẹ́ ọ jẹ́ halal kẹnu rẹ ó lè tọrọ tọ́ọ̀n bá ń bẹ lọ́wọ́n bá pé ìwọ ọlọ́wọ́n ọba tèmi ní kí n ṣe tiẹ̀ tiwọ ni kọ́ ọ dáàbò bò mí ara àbò má kó mi sí ní tí mi fẹ́ ọlọ́wọ́n ń gbọ́. mẹ́ta ss ni mo ní gbàtà bí ní ilé sọ pé the last one mo rẹ̀ ti bàbá onírun funfun ti ń wò mí lọ́kàn yìí pé ọjọ́ ṣọ́ra torí ètà bàrákà láàfin ọ̀kárẹ̀jà ètà ń tọ́ lọ́wọ́ tá ń bẹ̀rù pé ah bọ́yá ẹsẹ̀ ló náà yẹ ẹ̀sìn náà ń tẹ́ pọ́npọ́npọ́n mo ní eléyìí kọ́ mọ́ deceive wa because gbogbo àwọn tí wọ́n pè lẹ́sẹ̀ náà pọ́npọ́npọ́n ni wọ́n ń ta dókítà ọ̀gá máa ń wò pé ṣé kí bí ìbá ṣe ni test down control àwọn believe pé àwọn ọmọ ẹsẹ̀ ní wọn kan mo wọ́n sọ nìyẹn but eyín ò tiẹ̀ ní mi tó bá ti ṣe léyìí o èyí tí ó tẹ̀lé yóò ṣe báyìí èyí tó ń tẹ̀lé yóò ṣe báyìí mo ní àá ah, ah. ma ash'atun khalqa samawati wal ardi wala khalqa anfusihim wa ma kuntu muttakhidal mudillina adada ọlọ́run bá nígbà tí mo ń dá sánmà àtìlẹ́lẹ̀ yìí pé wọ́n sì kí wọ́n wá kún mi lọ́wọ́ ìgbà kíni lè rí bẹ́ẹ̀ lóòótọ́ nígbà míì but ká wá mú ìgbàgbọ́ wa ká wá mọ́lé lórí pé yóò ṣe máa rí náà ní kìí sára rẹ̀. wọ́n suggest ẹ̀ fún mi náà pé ká máa ṣe withdrawal wọ́n tẹ̀ pé mẹ́ni ẹ̀jẹ̀ akọ inú kankan kò sínú tíra wọ́n lè ní o tí rí ní òsì nínú tíra àwọn doctors yẹn wọ́n dẹ̀ ka gbogbo ẹ̀ kalẹ̀ oníṣòrí gbogbo ètò ọkà kalẹ̀ tíra tó wà kí ẹ tó dá ọ kí ẹ tó dé mi ló ti wà nù rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ ṣíṣe àwọn analysis tó wà nínú kí náà ní ah! ẹ̀ẹ́n mọ́ ní bẹ́ẹ̀ ni wọ́n wà nù tíra aṣàlàyé àwọn afáàsọ́bà ìgbogbo kò sí kankan tí ó ṣẹlẹ̀ tí wọ́n ti ṣe gbogbo wọn àwọn àlàyé ọwọ́ àyàlẹ́nu mọ́ ní sórí gbogbo eléyìí wá wẹ̀ ẹni gbọ́lọ́run ana amantu billah rabban wa bi muhammad nabiyyan wa rasula so akhiran ọlọ́run ọba ń fi ń ṣe irọ́ nínú àwọn accusation tó kan nínú àwọn doctors wọn à ń gbà yẹn ni wípé ẹ ṣọ́ pé ẹ ṣe fatalist right astagfirullah ẹ̀yìn rò pé mo gbọ́ ọ̀rọ̀ mi gbọ́ gbólóǹgẹ̀yẹ rí àfẹnu rẹ̀ mọ́ tọ̀ lọ chẹ́kì inú dictionary ni who is a fatalist so bí mọ́ni olúkálukú bọ́ bá ṣe rí ọ̀kan nínú àwọn ọmọ yàrá tí wọ́n fún advice yẹn náà gbogbo àwọn ọmọ mẹ́ta tó ti bí láti gbẹ̀yìn aaf ni ó bí kan tó jẹ́ pé aa ni wọ́n pè ó dẹ̀ ti bímọ mẹ́ta lẹ́yìn àkọ́kọ́ tó bí ss ní lóòótọ́ but the subsequent one tó bí lẹ́yìn ìgbà yẹn wọn ò kò sí ss nínú gbogbo wọn but ọ̀hánà tó fọ́ níjù ọmọ ss gbádùn jà wọn yòókù lọ so problem tí tí mo yín èkéèsì ti ọ̀kan tèmi tí wọ́n ń sọ pé ss ní àkọ́kọ́ israeli kan tẹ̀ ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ní ìdí ẹ̀jẹ̀ kò tí ì sí pé wọ́n límìtì ẹ̀jẹ̀ báyìí nígbà náà wọ́n bá ní ẹ̀jẹ̀ mi ni wọ́n gbà wọ́n bá gba ẹ̀jẹ̀ mi ìṣe ni wọ́n gbà tí mo fi dákú o <laughs> wọ́n bá gbẹ̀jẹ̀ mi láti ìgbà tí ó ti gbẹ̀jẹ̀ mi over over fifteen years ago before sick láti gbà yẹn ìyá rẹ̀ wọ́n á insinuate wípé ẹ̀jẹ̀ rẹ̀ tó máa ń gbà lọ́mọ òfin mọ̀ ọjọ́ yà pín ká pín ẹ̀jẹ̀ rẹ̀ fún àwọn yòókù. ẹ̀rẹ́ kò sí gómìnà olè fẹ́ tuntun ọkọ̀ àgbà àdébájọ́ mi kó. so but alhamdulillah so kẹ́yìn tó wáyé pé the doctor ìmọ̀ni ẹnìyẹn ò gbé ló fi ń ṣe azlu lórí yẹn tó ṣùgbọ́n tó bá dòun kọ́ má wàá gbé ìgbàgbọ́ rẹ̀ lórí pé tóun ò bá ṣe nǹkan kan ṣẹlẹ̀ padà wọ̀ ọlá àlà fi kún What is the Islamic rulings àbí kí ni rulings on eh, ẹni tó ti ṣe family planning ní kékeré tó wá dàgbà tí ìyá náà dàgbà based on where they were staying before before no. they come into this country. wọ́n ti ṣe sẹ́yìn ó jẹ́ pé lórí àìmọ̀kan àbí ká sọ pé àìmọ̀kan tẹ̀sìn but based lórí ìgbàgbọ́ tìbí tí wọ́n ń gbé tẹ́lẹ̀ yẹn iná lọ́wọ́ àgọ́fọ́rọ̀ rọ̀hìn. ọba aláforíjìn ọlọ́run ọba kọ́lọ́run bá fún àforíjìn سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته Thank you.